Wá àwáwí means make an excuse. Wá àwáwí means make an excuse. Ó wá àwáwí kan wí. Ó wá àwáwí kan wí.